tó wà ní agbègbè ìta ẹ̀kọ́ Abẹ́òkúta ní iná dédé bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án àbọ̀ alẹ́ èyí tí wọ́n sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ nípasẹ̀ iná mọ̀nàmọ́ná ni eléyìí ti wáyé àwọn olùgbé agbègbè náà àti àwọn olùbánikẹ́dùn tó tú yáyá bọ́ síta síbi ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ inú ilé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti pa iná náà ó fẹ́ tó wákàtí kan kí wọ́n tó rí iná náà pa látàrí ọyẹ́ tó wà níta ẹ̀wẹ̀ olùdarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ògùn Fatai adefala, fìdí ìṣẹ̀lẹ̀ iná náà múlẹ̀ àmọ́ ó sọ wípé iná ọ̀hún kàn jó apá ibi ìkẹ́rùsí kan ni kì í ṣe gbogbo ilé wọn ni ní kété tí wọ́n pe iléeṣẹ́ panápaná ni wọ́n dìde fúyà sí ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún èyí tí kò sì fi àyè sílẹ̀ fún iná náà láti ba nǹkan jẹ́ ju bí ó ti yẹ lọ mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ ìdókòwò àti ètò ọrọ̀ ajé ajẹ́lẹ̀ Mariam Katagun ti sọ ìgbáradì ìjọba àpapọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ United Nations Educational Scientific and Cultural Organization UNESCO àti ẹ̀ka rẹ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìdókòwò àti ètò ọrọ̀ ajé ìyẹn United Nations Industrial Development Organization UNIDO lórí mímú ìlọsíwájú bá ẹ̀ka ìdókòwò àti ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà àti ìlò ọgbọ́n àtinúdá fi pèsè ohun èyí tí wọ́n ń pè ní creative industry àjọṣepọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà ọ̀hún yóò mú ìgbòrò bá ẹ̀ka ìlò ọgbọ́n àtinúdá pèsè nǹkan èyí tí wọ́n ń pè ní creative industry Katagum sọ eléyìí nígbà tó gba ìwé kan tó dá lórí ọ̀nà àti mú ìtẹ̀síwájú bá ẹ̀ka náà ní nàìjíríà èyí tí àwọn aṣojú unesco àti unido gbé jáde àwọn aṣojú náà ni aṣíwájú wọn ti ìlú àbújá yido yao darí lọ sọ́dọ̀ mínísítà ọ̀hún mínísítà náà ṣàpèjúwe ẹ̀ka lílo ọgbọ́n àtinúdá gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì tó wúlò fún mímú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ní bí orílẹ̀-èdè kan bá ṣàmúlò rẹ̀ dáadáa yóò mú kí àwọn olùdókòwò ilẹ̀ òkèrè wọlé wá yóò sì máa mú owó pàṣípààrọ̀ ilẹ̀ òkèrè ìyẹn foreign exchange wá nípasẹ̀ kíkó àwọn ohun tí wọ́n ń ṣe ní ilẹ̀ nàìjíríà lọ sí ìdálẹ̀. ìgbìmọ̀ tó ń rí sí ìṣàkóso tó ń ti ìbárẹ́pọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí dájú wípé gbogbo ètò lótò lórí òté tí ìjọba ilẹ̀ amẹ́ríkà gbélé orílẹ̀-èdè nàìjíríà láti má rí ìwé ìrìnnà àṣẹ visa gbà. bí a kò bá gbàgbé pé láìpẹ́ yìí ni ilẹ̀ Amẹ́ríkà gbé òté lé ilẹ̀ Nàìjíríà lórí àti rí ìwé àṣẹ ìrìnnà gbà eléyìí ló mú kí ààrẹ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti rí dájú wípé gbogbo ètò ló tò láti mú ìbáṣepọ̀ tó dán mọ́rán padà láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Nàìjíríà èyí ni ó fa ìdí abájọ tí mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ìyẹn ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tí ó jẹ́ alága ìgbìmọ̀ náà ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí pé ààrẹ Buhari ń gbìyànjú láti ṣààbò tó péye lórí gbogbo ará ìlú eléyìí kò sì yọ ẹnikẹ́ni sọ́tọ̀ láì fi tẹlẹ́yàmẹ̀yà ṣe síwájú sí ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá lẹ́yìn tí ìgbìmọ̀ náà ṣe ìpàdé tán ní àárín ọ̀sẹ̀ tó kọjá ó ní ìbádàpọ̀ bọ́sípò ìbárẹ́pọ̀ tó múnádóko ni àwọn yóò sa gbogbo ipá wọn láti rí dájú wípé ó padà. ẹ̀wẹ̀ mínísítà náà tún yan àwọn ìgbìmọ̀ kéréje mẹ́ta mìíràn kí iṣẹ́ lè yá lórí rẹ̀ ìyẹn lórí Central Crime Data Management, Citizen Data Management and Harmonization àti Temporary Visa Restrictions fún ìyá kọ̀ọ̀kan iṣẹ́ wọn. mọ̀ọ́ká àgbà ọ̀jẹ̀ olórin ìyẹn pa Victor Ọláìyá ti dágbére fáyé pé ó dìgbò ṣe ẹ jẹ́ ká lọ gbọ́ bí aṣojú kọ̀ròyìn wa ṣe jábọ̀ lórí eléyìí. lótìtọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tó sọ wípé awáyé má lọ́kàn ò sí gbogbo ènìyàn ló ti dágbádá ikú eléyìí ló dífá fún àgbà ọ̀jẹ̀ olórin ìlú mọ̀ọ́ká Victor Ọláìyá tó di olóògbé ní ọjọ́ kejìlá ọjọ́rú tí ó kọjá yìí ẹ bá mi sọ fún sísí yẹn kó má ìsà lọ ànífẹ́ mo ti sọ wípé fàájì tẹ́lẹ̀ lájọ sísí jọ̀wọ́ kó má ìlà òkìá ọmọdé ṣe mí ẹni tí ó sọ ìròyìn ikú àgbà ọ̀jẹ̀ yìí di mímọ̀ ni olùdarí iléeṣẹ́ Evergreen Music Company Limited arábìnrin Bímbọ́ Ẹ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní University Teaching Hospital ní Èkó ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé lẹ́yìn àìsàn ráńpẹ́ tí olóògbé náà kojú kí ikú tó mú un lọ olóògbé Victor Ọláìyá kú ní ọmọ ọdún mọ́kàndínláàádọ́rùn-ún eighty nine years lẹ́yìn tí ó ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ jẹ́ àwòkọ́ṣe ńlá àti orísun ìmísí fún ọ̀pọ̀ olórin òde òní lára àwọn orin tó mìlú tìtì tí olóògbé náà ṣe ní ọjọ́ ayé rẹ̀ ni bèbí jọ̀wọ́ fẹ̀sọ̀jayé ìlú lé o. ìlú lé o kò sówó lóde. àbí bẹ́ẹ̀ kọ́ ènìyàn ni. obìnrin kígbe ọkùnrin kígbe. àti taxi driver Victor Ọláìyá tí ó jẹ́ olórin àti afúnfèrè jẹ́ ọmọ bíbí ìlú Calabar ní ìpínlẹ̀ Cross River bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òbí rẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀ṣà Ìjú ní ìpínlẹ̀ Èkìtì ti fẹ́ tanímọ̀mọ́ ẹ káàbọ̀ padà. ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1976 ni ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà ayé ológun ìyẹn muritala ramat muhammed papòdà wọ́n gbẹ̀mí olórí orílẹ̀-èdè náà nínú ìdìtẹ̀ gba ìjọba tí wọ́n pè ní coup d'etat. ẹ jẹ́ ká lọ gbọ́ bí aṣojúkọ̀ ròyìn wa ṣe jábọ̀ eléyìí àti ohun tí àwọn ará ìlú sọ lórí ìṣèjọba rẹ̀ àti irú ènìyàn tí Muritala Muhammed jẹ́ gẹ́gẹ́ bí èní ti pé ọjọ́ ọdún mẹ́rìnlélógójì tí olórí orílẹ̀-èdè ọ̀hún papòdà ẹja lọ gbọ́. ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1976 ni olórí orílẹ̀-èdè yìí láyé ológun ọ̀gágun Muritala Ramat Muhammed papòdà ní ìlú Èkó wọ́n ṣekú pa Muritala Muhammed nínú ìdìtẹ̀gbàjọba tó ń jẹ́ coup d'etat èyí tí ọ̀gágun Bukar Dimka darí rẹ̀ oṣù mẹ́fà péré ni ọ̀gágun náà fi darí ilẹ̀ Nàìjíríà ní ojú ọ̀nà láti lọ kí ìrun jímọ̀ ní mọ́ṣáláṣí tó wà ní Ọbalẹ́ndé ni wọ́n ti ṣekú pa ní ẹni ọdún mẹ́tàdínlógójì thirty seven yàtọ̀ sí Muritala Muhammed àwọn sòǹgbè rẹ̀ náà Akíntúndé Akínṣẹ̀yìnwá àti dírẹ́bà rẹ̀ náà bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ kì í wá ṣe Muritala Muhammed nìkan ni wọ́n fẹ́ ṣekú pa lọ́jọ́ náà Olúṣẹ́gun Ọbásanjọ́ Yakubu Danjuma Shehu Musa Yaradua kórí tó kó àwọn ènìyàn náà yọ nínú ìjà tó wáyé nígbà náà ó tako lílo ọkọ̀ ojú omi fi kọjá odò Niger ìyẹn River Niger ó gba ìjọba lọ́wọ́ ọ̀gágun gowon ní ọdún 1975 ó sì ṣe bẹbẹ láàrin oṣù mẹ́fà péré tó wà lórí oyè tí ìfẹ́ tanímọ̀mọ́. ayé muritala à ń jẹ àmú ayé tá a wà yìí náà ó dáa but gbogbo ẹ gbogbo ẹ náà ó yọ lọ́hùn nǹkan àgùdọ̀ kọ̀dẹ́mi nǹkan kábàyàn kan jẹ́ ayé yìí náà tá a wà yìí náà à ń gbádùn ẹ̀ à ń gbádùn ẹ̀ but ó kàn yín pé àwọn nǹkan ó pọ̀ láyé muritala but ń sìn gbogbo nǹkan ti wọ́n dẹ́n oníkàkù wa náà àfẹ́ jòkó sèkó kò sẹ́ni tó fẹ́ lọ ko lọ lú ẹ̀ lọ ṣoko ẹ̀ẹ́ eh, tẹ́ bá ṣoko la ti máa rí jẹ tẹ́ bá jòkó sèkó tí gbogbo àwọn báyọ̀ tọ̀mù kiri èkán máa wọ́n sí náà ni oníkàlùkù àkárọ̀ra wa àwa tá a wá láti èkìtì àwa tá a wá láti gbá tá a wá láti kòkò láwa láti ṣàtúnkò ká padà sílùú ká lọ máa ṣoko ká lè róúnjẹ kó pọ̀ rí atúrú ìyẹn jẹ́ nǹkan tí mo lè sọ ní pàtì yẹn. gbogbo everything kan ló wà price gbogbo market ló wálẹ̀ everything wa okay you can go to home with any with full froze chicken gbogbo nǹkan ló wà okay not no president like uh, Muritala in Nigeria since Muritala have gone no president like uh, Muritala wọn advice ta máa fáwọn tó wà nbẹ ní sèdè pé kọ́ lọ wo ohun tí bàbá yẹn ṣe tí oúnjẹ àti gbogbo nǹkan fi wálẹ̀ ńgbà yẹn tí gbogbo frozen fi wálẹ̀ káwọn náà bá wa ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan wà òkè torí pé a rí i pé wọ́n import eh, ẹran oníyọ̀ ní táìmù yẹn ẹran oníyọ̀ yẹn dẹ̀ jẹ́ ẹran tó yẹ pé gbogbo èèyàn rà ó ship ó dẹ̀ wà òkè gbogbo frozen eh, iná dẹ̀ wà iná wà ní táìmù yẹn ice water là ń rà kò sí pure water everything wà òkè we the man is one of the best presidents in Nigeria ìyàtọ̀ tó wà nínú ìjọba Muritala sísè ni pé Muritala ní táìmù yẹn bóyá twelve states là ń control gbà yẹn but ní ìsìn àti control ta sixty ìtàlẹ̀ ní a ti pọ̀ ní nàìjíríà gan ó ti pọ̀ but nǹkan tó èmi believe ni pé báyé pọ̀ gbà tó báyé pé báyé pọ̀ lírọ̀ iná láyé pọ̀ láyé múrítàlá náà ni múrítàlá máa rí ṣe náà torí pé tó lè mú ṣe gbogbo àwọn nǹkan yẹn gbà yẹn ó rí ṣe dáadáa nǹkan tó dẹ̀ ṣe ó wà òkè and then nínú gbogbo nǹkan tí a ṣe rí nu president láti gbà ẹ́ sísè táwọn president kan wọ́n ti ẹ̀ mú nínú ìwà múrítàlá kan mú méjì àbí mẹ́ta wò nàìjíríà máa wà òkè. ìjọba Murtala kó di pé Murtala àwọn tó pa Murtala ńgbà yẹn tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wọlé síbẹ̀ tó tún kúrò ńbẹ̀ tí Ṣàgàrí tún wọlé àbí gbogbo ìjọba wọn yẹn lẹ́sẹ̀lẹ́sẹ̀ ńgbà yẹn a ò lè compare time a ò lè compare ìjọba yẹn sí táìmì táwa yẹn torí ìjọba yẹn ńgbà yẹn Nàìjíríà refresh ńgbà yẹn ó refresh náà so kò tí ì sí ẹ̀mí jẹ́ pé ẹ̀mí kan burúkú tó lè tí nàìjíríà ṣe ń gbèrú ńgbà yẹn so àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n yìí rò nípa ti mẹ̀kún nígbà yẹn kì í ṣe nípa ti sìn jẹ́ pé oníkangun du tilé ẹ̀ ń du tara ẹ̀ so bóyá jẹ́ nìyẹn torí tó kọ́ lè máa ṣe ni pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa kọ́ lè máa try fún aráàlú torí pé time táwa ń sìn ó yẹ kí nàìjíríà ti bẹ́tà jẹ́ lọ máa ń so over salvation ló jẹ́ fún àwọn èèyàn ìgbésí ayé ìrọ̀rùn náà nìyẹn gọ́ọ̀mẹ̀ntì lẹ́gùn máa kó mara wọlé fáwọn èèyàn kì í ṣe pé àwọn kankan ṣàdé wá kọ́ láwọn import máa ra sí ibà kọ́ máa ta mara sí ibà gọ́ọ̀mẹ̀ntì lẹ́gùn máa kó fáwọn èèyàn àṣẹ poverty elevation kó lè máa ra àwọn èèyàn lọ́rùn. tó o ìpé ìpéjú náà ni àlàfìlà tí fìlà bá ti kọjá ìpé ìpéjú ó ti di di bàbá ṣé ò sí nǹkan ìròyìn fún sáà tí kò ní ju bí a ti mú wa lọ àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a rántí wípé ìwọ̀nba lèèyàn ń kó ọ̀rẹ́ mọ torí inú wa la mọ̀ a ò mọ inú ẹnìkejì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ẹni tó o rò pé ọ̀rẹ́ rẹ ni ó lè jẹ́ òun gan-an ni aṣekúpani tí wọ́n fi ọ̀rọ̀ ayé rẹ lọ. àyẹ̀wò kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdé Rájí sọ pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jẹ́